الحمد لله والصلاة الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله في الحديث الخامس والأربعين وتسعمائة وعن ابن عباس رضي الله عنهما قال رد النبي صلى الله عليه وآله وسلم ابنته زينب على أبي العاص بن الربيع بعد بعد ست سنين من نكاح بعد ست سنين من نكاح الأول ولم يحدث نكاحا رواه أحمد والأربعة إلا النسائي وصححه أحمد والحاكم وعن عمرو بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وآله وسلم رد ابنته زينب على أبي العاص بن الربيع بنكاح جديد قال الترمذي حديث ابن عباس أجود إسنادا والعمل أجود على حديث عمرو بن شعيب وعن ابن عباس رضي الله عنهما قال أسلمت امرأة فتزوجت فجاء زوجها فقال يا رسول الله إني كنت أسلمت وعلمت بإسلامي فانتزعها رسول الله صلى الله عليه وآله وسلم من زوجها الآخر وردها إلى زوجها الأول رواه أحمد وأبو داود وابن ماجه وصححه ابن حبان والحاكم آه ديسي آه دالو ريورو في أوات أخر ديسي على قولهم قال قد عبد الله بن عباس رضي الله عنهما قال نبي محمد صلى الله عليه وسلم قد أمار زينب قد أقعد على صدق قارئ أبي العاص ابن الربيع أي أدو مفا تنو في جاسي باق أي أدو مفا تنو في جاسي باق بالنكاح الأول إلو يجي أقوقو إلي تتوى لاني أتما بتقني تبا في لفيا وبين وبين يه ìyàwó náà ni ọmọ jẹ fún ọkọ rẹ̀ ohunkóhun ọba àṣẹlẹ̀ lópin ìgbà tí ọkọ yẹn ọba ti kọ̀ lẹ̀ lópin ìgbà tí obìnrin ọba ti sọ fún fẹ́ bọ̀dà ọkọ náà sì gbà ìyàwó ọkọ rẹ̀ náà ni ọmọ jẹ ní àwọn àṣẹlẹ̀ ilé ìta àmọ́ rí nílẹ̀ ayé náà ní pé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn bàbá yàwó àwọn mọ̀lẹ́bí ìyàwó wọ́n máa fẹ́ bọ́kọ ọmọ kọ́ ìyàwó wọ́n máa fẹ́ bọ́ ọmọ kọ́kọ́ wọ́n máa fẹ́ bá ọkọ ọmọ kọ́ ìyàwó láì jẹ́ kọ́kọ́ ìyàwó rẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ látàrí pé èdè òyédè ó ṣẹlẹ̀ láàrin ìyàwó àtọkọ àwọn bàbá ìyàwó wọ́n lè sọ pé kọ́ máa wọn máa padà bọ̀ wá sílé àwọn. àti pé agan fífi fún táwọn sọ àwọn fọmọ àwọn fún ọkùnrin yẹn àwọn òfin fún ma ẹ máa gbọ́rù rẹ̀ táwọn kan tó ń rìn létí tọ́ta kò fún ọlọ́run tó túmọ̀ sí wàhálà ìlórí lọ́wọ́ aláìgbà ìgbà míì lè jẹ́ pé bàbá ìyàwó àtọkọ ọmọ ni gbọ́ra wọn yìí bàbá ìyàwó kí lè fún ọkùnrin tó lè dùn kò sí bí kí wọ́n wìdúrọ̀ mọ́ ẹ̀sìn bí wọ́n yọ tá à fi jọ dòwò pọ̀ ní bàtà ni wá tán kálukó ka afọmọfúnni afọmọfúnni kà fún business tó gbogbo àwọn rubbish nonsense yẹn amẹ́ríkà ṣẹlẹ̀ nínú ìgbésí ayé àwọn àkókò anybody òsì tó lè bẹ́ẹ̀ anybody kọ gbàtí anybody ò ti kọ ìyàwó rẹ̀ anybody kò lè intervene nínú ilé yẹn ni pé ó rọrùn láti fọmọ fẹ́nìkan tí kò máa jẹ́ ìyàwó kò rọrùn rárá kó gbé ọmọ láti tún sọ pé ń ta aláàgbà àgbà mọ́ ẹ̀yìn gẹ́gẹ́ bíi tààrà tontori délé kálọ̀ mọ́ ara wa àwọn ẹlòmíì wọ́n máa ń táyẹ́nu aláwọ̀ gbogbo lẹ́tọ̀ọ́ sí wọ́n fẹ́ sọ di tiwọn tọ́ nínú òfin ọlọ́run tó bá lọ jẹ́ pé káfíìn òun náà lọ́kọ àtìyàwó ìyàwó yẹn wọ́n gba ìsàn ọ̀kọ́ńkọ́ ọ̀gbà ìsàn tíyàwó tó bá fi lè gba ìsàn tọkọ gba ìsàn wọ́n sọ fún ìyàwó yẹn pé kó ṣe ìfọ̀sùn torí ìsàn tó yẹn yóò ṣe ìfọ̀sùn ọ̀kan nǹkan oṣù ẹyọ kan yẹn àǹfààní tá a fẹ́ mú bẹ̀ náà ni pé káfíńmọ̀ yìí pé kò sí nǹkan kan nínú rẹ̀ fọkọ̀ yàn lọ́nà tó ṣe é pé tó bá ti parí nǹkan oṣù yẹn ó ti ní freedom láti lọ fi ọkọ mi torí ẹ ìgbà tí ìyàwó bá ṣe islam ọkọ sẹ́kù ní káfíìn ìsìláàmù tíyàwó ṣe tọkọ ò tí ì bá sẹ́wọ̀n kò ì tí ì mú ìyàwó kúrò níyàwó rẹ̀ lópin ìgbà tóbìnrin yẹn ọba ti parí ìdà rẹ̀ tóbìnrin bá sì wà nínú ìdà lẹ́yìn ikún ti gba Islam ìdà yọ̀kan tá a ní òsì yẹn kò ì tí ì parí rẹ̀ a máa sọ pé ìyàwó náà ló sì jẹ́ sí ọkọ lópin ìgbà tí ò tí ì parí ìdà rẹ̀ nítorí tọkọ náà tó náà bá ronú tó di mùsùlùmí láàrin ìgbà tí ìyàwó wà nínú ìdá yẹn a jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ ẹnu kọkọ tó padà lọ bá ìyàwó rẹ̀ tọ tí ọkọ bá wá sílà tí ìyàwó bá fi lè parí ìdá ìgbà tí ìyàwó parí ìdá a sì tún bọkọ lórí pé kò sí islam ó sì tún bẹ ní káfíìrì rẹ̀ lọ́bẹ̀ òfin ẹ̀sìn Islam nítawọn olùmọ̀ tí wọ́n wà nínú ẹ̀sìn Islam tó ń sọ wọ́n ní tó bá fi lè di wípé obìnrin yẹn fi lè parí rídà láì jẹ́ kọ́kọ́ rẹ̀ náà di mùsùlùmí lọ́jọ́ pé ìyàwó yẹn kò jẹ́ fún ọkùnrin yẹn mọ́ ó ti lẹ́tọ̀ọ́ láti lọ fẹ́ ẹlòmíì eléyìí ni tí ẹnu àwọn fuqaha tó kò lè lórí ẹ wá bá wà déjì o lẹ́yìn náà ọmọ anábọ Muhammad sallallahu alayhi wa sallam ń bẹ nínú àwọn àgbà ọmọ anábì nínú àwọn àgbà ọmọ tí anábì sallallahu alayhi wa sallam anábì fi ọmọ yìí ó fi fún Abul ibn Rabi'a ṣáájú Islam. gbàtí islam dé ẹnabi sì sọ nípa bí mẹlẹka ti ṣe wá bá nínú bí islam sì bẹ̀rẹ̀ ní pẹrẹwu ìyá ńlá wa Khadija radiyallahu anha ọgbà islam tẹwàá rò kó ṣeṣe kí gbogbo àwọn ọmọ anábìrin àwọn ń ṣe mi kò lè ṣeṣe gbogbo wọn. lọ́nà bí ṣe polongo islam tí ìyàwó rẹ̀ di mùsùlùmí gbogbo àwọn ọmọ náà kọ́ wọ́n di mùsùlùmí. àwọn ọmọ di mùsùlùmí eléyìí tí ó jẹ́ ọmọ tó wà pẹ̀lú wọn àtẹ̀yí tọ́jú ọmọ tó ti wà lọ́dọ̀ ọkọ ògbọ́n di mùsùlùmí. ilé hmm. ìtumọ̀ sí pé ìwọ ní ìsọ ti dàgbà wọ́n ti lọ sílé ọkọ rẹ̀ wọ́n ní ìsìn ti dàgbà o ti lọ dágbé wọn náà ti establish family rẹ̀ wọ ọkùnrin bàbá rẹ̀ yẹn wọ́n á polongo kankan pétọ̀ òun o tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àgbà àwọn oníbídí àlóhùn o wọ́n ti wá gba súnà báyìí súnà ló kù tó òun ṣe ẹ̀yin ọmọ ohun gbogbo wọ́n ti di onísúnà sẹ́nu pé bàbá yín kàn kéde rẹ̀ lásán torí kó lè bá àmú mọ̀ àbó kéde ní kéde ẹni tí ń polongo súnà yẹn fún yín ẹni kó kéde ní kéde ẹni tí ń polongo súnà fún yín bìtẹ́lí anybody nínú àwọn ọmọ yẹn tó bá fi lè bá bàbá yẹn ti súnà oní ọ̀rọ̀ ju bàbá lẹ̀ ẹnikẹ́ni tó bá kọ̀ tí ò bàbá yẹn ti súnà kò sí tàbí ṣùgbọ́n. kóhun ní dọ̀rẹ́ pẹ̀lú bàbá yẹn tó torí pé nǹkan mi wà tó a máa sọ fún mi ní ká sọ fún mi ká lè tó bẹ́ẹ̀ náà ni ọlọ́mọdé ara ìdá bàbá rẹ lọ́tí ṣe súnà bàbá tó ní ẹ ṣètánì kan pọ̀kọ̀ pọ̀kọ̀ sóun lọ́pọlọ òun wá fẹ́ ṣe fún gbogbo ara lé ṣé ó kéde ká lè máa àbó kéde ká yìí ní olè bá gbà ó kéde ká lè bá gbà ní ìrẹ́ lẹ́sẹ̀ rí àwọn ọmọ tó ti dádú táwọn tó ti lọ lé ọkọ àwọn náà mọ pé tọ ojú bàbá àwọn ṣe kọ làwọn náà fẹẹ ṣe bíkọ́sì bàbá àwọn oná lọ tó tu àwọn aṣílẹ̀ ayé àwọn sì ní fẹ́ẹ́ lọ lọ́tọ̀ kí bàbá àwọn kọ lọ lọ́tọ̀ tó eléyìí jẹ́ ti àwọn ọmọ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn náà níbi sọ̀rọ̀ bá rí sẹ́nu ètò ìpọ́nrọ́ ọ̀nà kan ẹ̀wọ́ adìlẹ̀ lọ́wọ́ àlọ́gbọ̀nà yẹn pé kéènì. àlọ́ lọ́ràn lọ́ràn pé wọ́n ní sẹ́yìn ránṣẹ́ wa ní ọ́ ẹ̀sìn dáàtì fi ràn ní tó ń torí de ilé yìí báyìí. ọlọ́run sọ pé wà á ẹ̀rẹ́r ashiratakal aqrabin. àwọn mọ̀lẹ́bí rẹ̀ sẹ́jẹ́ ni tó súnmọ́ pẹ́kípẹ́kí tí ìbíjọ dàní pọ̀ àwọn nípa kókó sékìlọ̀. ìdídé tó sì dé àwọn fámìlì náà lọ́kọ́ pè ó fi wọn sẹ́sìn sàn á àṣírí lápọ̀ọ́lẹ̀ ló bá yá o àbọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkọ̀ láti gbà sí lẹ́nu sanabi irú ètò ìṣẹ̀lẹ̀ sanabi nuha aleyhi sanabi ọ̀ṣunlọ́gbà aleyhi salam bí àbíyàwó àbọ̀mọ wọn akọ̀ǹtà nàbì kọ̀ṣẹ̀lẹ̀ gbogbo àwọn ọmọ ànábì gba ẹ̀sán tọ́ òfin ọlọ́run ó sì sọ لا حن هل لهم ولا هم يحلون لهن àwọn obìnrin mùsùlùmí wọn ò tọ́ sáwọn ọkùnrin káfìrí bẹ́ẹ̀ làwọn ọkùnrin káfìrí náà wọn ò tọ́ sí àwọn obìnrin mùsùlùmí. tẹ̀lé yìí wa mà because ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ dé ni àkàlẹ̀ ìkàmá pé ẹ ṣe báyìí má ṣe báyìí àti tọ́lọ̀ bá nìkan sí gbàtófin dennis tó sọ pé àwọn tó bá jẹ́ mùsùlùmí nínú àwọn obìnrin kọ́lá ó ti parí o wọn ò gbọ́dọ̀ wà lábẹ́ ọkùnrin káfíìrì ọkùnrin káfíìrì tó bá lóbìnrin mùsùlùmí lọ́dọ̀ kó túlẹ̀ nítorí pé kọ̀tọ́ kóbìnrin mùsùlùmí wọ́n máa gbé ìsìláàmù bẹ́ lábẹ́ ọkùnrin káfíìrì anabi sallallahu alaihi wasallam ọmọ zainab kó lọ́dọ̀ abul aas tó ń jẹ́ káfíìrì kẹ́ẹ́ bí àṣẹ náà. tọ ìgbà tí Zainab tó kú lọ́dọ̀ Abul Aas wọ́n bùkátà ike kó ṣe ìdà ìdà eléyìí ìṣe ìdà àwọn yẹn lọ ìṣe ìdà kọ́kọ́ kú ìdà ni wọ́n pè lẹ́yìn àti fẹ́ fọ àpò òbí má. bó ike. tóbìnrin bá jẹ́ mùsùlùmí tọkọ sì wà ní káfíìn tọkọ bá fi lè padà sínú islam lásìkò ògbà tóbìnrin ṣe àrídà lọ́wọ́ ọkọ rẹ̀ náà àmọ́ tó bá fi lè fífalẹ̀ tóbìnrin bá fi lè parí àrídà rẹ̀ pé kò lè jẹ́ ọkọ rẹ̀ máa fi pẹ̀lú gègé tuntun wọ́n á sọ ń anha. lọ́dọ̀ sọ́dọ̀ Abul As lẹ́yìn ọdún mẹ́fà pẹ̀lú ìdí àkọ́kọ́ ó ní ìdá ẹsẹ̀ pẹ́tùbà tóbìnrin lè máa ṣe ìdí ọdún mẹ́fà rìwáyà kan sọ pé lẹ́yìn ọdún mẹ́rin rìwáyà kan sọ pé lẹ́yìn ọdún méjì ọdún méjì ló kéré jù ọdún kan tóbìnrin lè máa ṣe nǹkan oṣù ẹyọ kan láàrin àwọn ọmọ àbóbìnrin lẹ́yìn so torí àwọn olùgbà oríṣiríṣi ọ̀rọ̀ wọn sọ káwọn kan sọ pé bẹ́ẹ̀ ni ẹ̀dá ẹ̀ ọlọ́tìkọ́tìkọ́ tètè wá tòbí hmm, ọdún mẹ́fà àhà ẹ má ti àwọn èso ọdún mẹ́fà bàbá akọrin ẹlẹ́yìn lẹ̀ ọdún mélòó lọ kó fi dó wọ́n ní oṣù kó sórí ẹ̀ mẹ́ta six times three tọ gbogbo nǹkan ò ti tán báyọ̀ kọ gan ti dára kéré máa ń di so eighty years so àwọn kan ní ẹ ẹ àwọn tó gbọ́rọ̀ wá ní ọ̀sọ̀kọ́dún mẹ́fà ọ̀sọ̀kọ́dún mẹ́rin bọ̀tù ọdún méjì ọ̀yà ẹlẹ́nu ọdún méjì náà kó sọ ẹ̀yọ̀ kan tóbi máa ti jọ márùn jọ méje jọ mẹ́fà ẹlòmíì jọ mẹ́ta abẹ́gẹ́dẹ̀ tọ́ eléyìí wá bí ìyàpàtọ̀ pọ̀ why because wọ́n sọ pé anabi sallallahu alaihi wasallam tó dá padà pẹ̀lú igi ala tó ti ṣèṣe bẹ igi nísìn ẹnìkan àtìyàwó rẹ̀ wọ́n jẹ nasara àbí yahudi ìyàwó àwọn àgbà islam ọkọ ọgbà islam. lẹ́yìn ọdún mẹ́jọ lọ́kọ náà wàá gba islam táàlì sọ pé kí ọkọ kó lọ kí ìyàwó kó lọ ọkọ rẹ láì tún igi kankan sùn táàlì sọ bẹ́ẹ̀ iná lọ̀rọ̀ tọ́ àwọn àgbà ní ti. ètò ọdọgba lọ̀rọ̀ al-Imam Ibn àwọn sì sí àlàyé kan ní ọ̀rọ̀ táwọn olùmọ̀ẹ̀sìn Islam sọ bẹ́ẹ̀ ni wípé tí ọkùnrin tóbìnrin bá di mùsùlùmí tọkọ rẹ̀ sì ń bẹ ní káfíìn ìyàwó ọkọ rẹ̀ náà ni wọ́n máa jẹ́ lópin ìgbà tọkọ náà bá gba Islam ní àsìkò tóbìnrin yẹn ṣe rí dà lọ. wọ̀lẹ́kìn tó bá wá ṣẹlẹ̀ wípé obìnrin yẹn ti parí rí dà lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mi wọ́n kàn wà bẹ́ẹ̀ náà títí títí títí tọkọ náà tó fi gba Islam obìnrin ò sì lọ́kọ mi àdéhìí fi hàn pé igi yẹn náà sì wà bálẹ̀ lópin ìgbà tí ò ti ní ọkọ mi àwọn sọ pé nǹkan àdéhìí tọ́ka sí eléyìí tó yapa sí ti ẹnu àwọn olùmọ̀ yóò kú kò sí. kí lẹ́nu tí wọn kò sí wípé tí nǹkan oṣù yẹn bá fi lè tán ọkùnrin tí ò bá sì níyàwó mi tíyàwó yẹn bá lọ́kọ mi ọkùnrin yẹn sì tún lè ti ọkọ rẹ bọ́ọ̀tì pẹ̀lú ìdè tuntun. ṣùgbọ́n ọ̀rọ̀ kò sí má gbéyàwó ń bì í fi ń yé wa pé yẹ́sì wọ́n di ọkọ àtìyàwó ara wọn. nítorí pé tàtẹ̀yìnwá náà wọ́n ní kò yín kẹ́ kò sí tó ṣe. àti pé òfin tuntun táwọn màláàmà ń bẹ̀ wọ́n pé tí obìnrin bá di mùsùlùmá tí ọkọ rẹ̀ àkọ́ tí ọkọ rẹ̀ ò sì tí kúrò ní kófúrò tóbìnrin yẹn má fi lè parí rídà àmọ́ tí ọlọ́kọ míì wọ́n ti túká ọ̀gẹ̀dẹ̀ kó wọ́n máa befriend òfo. Hey tí obìnrin ti lọ dá dúró tiẹ̀ tọkùnrin ti dá wá tiẹ̀ tóbìnrin ò sì jẹ́ kọ́ lọ́kọ míì tọkọ náà bá di mùsùlùmí ọkọ obìnrin yẹn náà ló tún jẹ ìpínlẹ̀ yẹn jẹ́ ìmọ̀ tuntun tá a mọ̀ látara àdéhìí nínú mu tún jẹ́ ìyàwó rẹ̀ láì tún igi so nítorí pé obìnrin yẹn ó sì wà bẹ́ẹ̀ ọ̀lọ́kọ mi títí tí eléyìí fi gba Islam. eléyìí jẹba kí wá ṣe pé irú ètí máa ń ṣẹlẹ̀ láwùjọ wa pípé ọkùnrin kan ti fẹyàwó kan wọ́n ti wá jọ wà látọjọ tọpẹ tó ń gbàtà jọ wà látọjọ́ tọ́pẹ́ ọkọ yẹn kọ ìyàwó yẹn lẹ ìgbà tó kọ ìyàwó lẹ ìyàwó wa lọ lọ́kọ mi ìgbà tó wà lọ mi yẹn. kò wá rí fọkànbalẹ̀ nílé ọkọ mi ìtọfẹ àbí kó tiẹ̀ jẹ́ pé ó ń bímọ ṣùgbọ́n àwọn máa ń kú àbí kó tiẹ̀ jẹ́ pé àárẹ̀ burúkú kan ni màá bá pàdé látòrèkóòrè láti ìgbà tó ti délé ọkọ mi wọn lọ sílé àwọn olóògùn ọ̀fọ̀ rí i táwọn ìjọba gbọ́ lọ́ngbọ́n máa náà. wọ́n á sọ fún pé padà sílé ọkọ rẹ̀ àárọ̀ tìwẹ́ máa gbọ́ tẹminọ́lọ́jì yẹn padà sílé ọkọ torí ọkọ ọ̀sán lọ́wọ́ àní ìsìnsá tó wọn ní kó padà sílé ọkọ àárọ̀ tó wọn á délé ẹ wọn á ọkọ máa wo bí ibi tí nǹkan ti akọkọ lọ lé olóògùn ọ̀fọ̀ láti sori ibú ẹlẹ́ẹ̀kejì wọ́n tún wá ní padà sílé yóò gbé yìgì rẹ̀ yóò tún lọ bá ọkọ mi láì sí yìgì tuntun wọ́lá àbímọ sí yóò tún lọ máa náà gbé yóò tún máa bímọ yóò tún máa ṣe kínní tọ́lọ́mọ wa gbádùn àwọn pé ńgbà tó o gbogbo àmì wò gbogbo àdánwò tí ń rí tẹ́lẹ̀ orí máa ń pẹ́ àwọn bàbá yìí wúgbẹ́ orí bẹ́ẹ̀ tó ṣírùkù yẹn wà á kọ̀ǹtìnì so eléyẹn takò ń dáwà ń kà ẹnìkan ti jẹ́ ọkọ rẹ̀ káfíìrì ìgbà tí obìnrin yìí gba islam ọkọ gba islam a sọ pé tí ọkọ bá gba islam láàrin ìgbà tí obìnrin yẹn ń sin kó sọ ẹyọ kan lẹ́yìn islam rẹ̀ ìyàwó ọkọ rẹ̀ náà ló tún máa jẹ wàlàkín tọkọ bá fi lè jáfara tí nǹkan oṣù yẹn bá fi lè tán àwọn olùmọ̀ẹ̀sìn islam lápapọ̀ wọn ní ó ti tán ẹ̀yà àfikún tún tún yégi míì sùn wọ̀làkín àdéhùn fi hàn pé wọ́n dá ọmọ ànábì padà fọ́kọ rẹ̀ lẹ́yìn ọdún mẹ́fà pẹ̀lú yìgì àkọ́kọ́ àwọn olùmọ̀ mú òfin míì jáde ń bẹ̀ pé ajẹ́ pé tóbìnrin tá a sọ kọ́ gba Islam tí ó bá lọ́kọ míì títí tí ọkọ rẹ̀ yẹn bá tún fi di mùsùlùmí tiẹ̀ náà ajẹ́ pé yìgì wọn kọ́ ó sì wà lálàáfíà lẹ́yìn tẹ́wàá. káwọn àná káwọn mùsùlùmí lẹ́nìkan káwọn ké káfíìrì lẹ́nu káfíìrì yẹn ọlọ́ọ̀yà dé ni ìyàwó rẹ̀ náà ọlọ́ọ̀yà dé ni tó ìyàwó wa gba ìsá gbàtí ìyàwó gba ìsá ìyàwó kò lábẹ́ rẹ̀ wọ́n lọ sí nǹkan sùn àsìkò tí ń nǹkan sùn lọ lọ́kọ́ bá kọ́ọ̀lù òun kò ó ń di ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ilé ẹ̀sán padà tó bá sọ pé tọkọ náà bá ti yí padà ọkọ ìyàwó rẹ̀ náà ní ọmọ wọ́n sọ pé gbogbo yíyí padà kí yíyí padà kọ́ padà di mùsùlùmí làwọn sọ ìró náà sì lè fi kí làwọn ẹ̀sìn ń bọ́ ń wọ́n àtàwọn ẹ̀ so eléyìí bó wá ní ló bá ṣe pé ọkọ náà ló di mùsùlùmí ọkọ di mùsùlùmí ìyàwó rẹ̀ òun ti wà àti rí di mùsùlùmí òun á lóun di pọ́ọ̀lù ṣé ṣe wà bálẹ̀ tàbí wà bálẹ̀ nítorí ẹlẹ́dàá ó sọ ni. òun gbà kíkẹ́ ká fẹ́ obìnrin àwọn ahlul kitab mhm. bá a bá lè ẹ̀wá dá séèkì yẹn wà bá lè ná mbọ̀lọ́ ti bá lè ẹ̀ má da yó bá lè dìpọ̀ pálí nìkan. torí pé nasraniya tó ń gbà pé nasraniya lẹ́fẹ̀ẹ́ mo rò pé yé wa kìí ṣe kọ́ padà di nasraniya ewu lọ́sẹ̀lẹ̀ nísìn kọ́ di nasraniya sáàsọ̀ kékeré alukófóró millatun wahida irú rọ́ńbọ́ọ̀rù nítorí pé yìí lọ́kadà di nasraniya nasraniya ni àbókùn tiẹ̀ náà já dànù tiẹ̀ náà ti já dànù nǹkan kan náà yìí ọ̀rọ̀ pé yọ àwọn tó wá gbé láti pìlẹ̀ lọ́lọ́fẹ́ nọ̀sọ̀ràníyà àti pìlẹ̀ lọ́lọ́fẹ́ yọ̀hùdíyà ọ̀tọ̀ gbọ́dọ̀ kan ní lánàá lánàá ló di nọ̀sọ̀ràníyà kò sí wàhálà ń bẹ̀ ìjẹta ìjẹta ló di yọ̀hùdíyà kò sí wàhálà ń bẹ̀ wọ́n sì fẹ́ lónìí kò sí wàhálà ń àdéhùn tó á tẹ̀lé léyìí. akókó abúlàásì tó ti ọkọ ọmọ anabi muhammed sallallahu alaihi wasallam adúpẹ́ fọlọ wọn padà gba islam tí wọn lọ mọ bẹ́ẹ̀ ni zainab yìí bímọ ọkùnrin

pé ọlọ́run kọ́ kú tẹ̀lé mi lẹ́yìn ìgbà tí mo bá kú ẹni tún gbé inú rẹ̀ nù gbogbo àwọn ìyàwó táwọn wà ń bẹ̀ ń jọ́nà tí ní ń pa bàbá àtọmọ lẹ́yìn wọn mọ̀ wọ́n tún kara kí ló dé tí oògùn wa gbọ́ ti ń pa wọn lẹ́yìn tó pa wọn lẹ́yìn lọ́jọ́ yẹn ìyàwó ti ń àfi lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ pé ah tí bàbá mi sọ fún mi jẹ́ ẹ̀ náà ni pé èmi làkọ́kọ́ ẹjọ́ ọkọ̀ wa bá wọn nínú àwọn ará ilé òun tó ń bá kú ẹni wá pa mí ìgbà náà ni àìsà tó wá tọ̀ lọ́ọ̀ ń pa ẹ́ lẹ́yìn tìrọ̀nà ọlọ́run bá sọ pé ayọ̀ lẹ́dí na amanu jẹ́tẹ́nì bò kẹfì rán mí nà ń ta ìṣọ́ra bàbá dídá o. ọ̀pọ̀lọpọ̀ abadida iná bá ọ̀bọ̀ dán ní ẹ̀ apá kan nínú abadida ẹ̀sẹ̀ ni because ọmọ èèyàn nítorí wọn mọ̀ nípa rẹ̀ ọkàn dánìkan ṣe nǹkan kan ọmọ túmọ̀ rẹ̀ sí báàkì nítorí pé ọ̀fẹ́ wọná rọrùn ọ̀rọ̀ tí wọ́n sọ pẹ̀lẹ́nu wọ́n sọ fún ọ pé táwọn gbà lérò táwọn wí ni ma ó ti ma capitalize lórí irọ́ ọmọ mọ̀rọ́ lórí bá ti sèpọ̀ fẹ́ kó bára rẹ̀ nítorí ẹ̀ náà sọ pé lábẹ́ òfin ọlọ́run ọ̀rọ̀ tẹ́nìkan kan ọba sọ wọ́n ti fi mú yàn ẹ̀ ńgbà tí mo rí tó ṣe báyìí tó ṣe báyìí ní tó gbà lérò náà ní kí ni tó gbà wọ́n mọ kan rẹ̀ ni wọ́n jẹ́ bàbá arínúròdì ìbọn lọ́wọ́ bá ní alimuhaimin arínúròdì ìrẹ́ ló ṣe jẹ́ pé tí o bá ní mò ń rò pé mò ń wò pé mo rí pé Ah, mo rí pé ramu tí mo rí ti rírí ojú àbí mo rò pé ẹni mo rí pé so a gbọ́dọ̀ very very careful because ní tí wọn náà ní fẹ́ kí wọ́n fi mú ẹ ẹ̀sìn Islam ò fààyè gbọ́ pé kò fi mẹ́lòmí. torí ẹ̀ ló ṣe jẹ́ pé màtí ànábì àtọmọ rẹ̀ rẹ́rìn ìyàwó tí èso ló fi ọmọ ó lè máa rò kọ́rọ̀ àwọn wọn sọ ẹ̀ kí báyìí ṣe rí nu níṣì tí wà tọ́lẹ̀ rẹ tẹ́ máa rẹ́rìn ẹnìkan ń wò yín lọ́ọ̀kan wọ́n á rẹ́rìn ẹ̀yin náà tún síjú ọ̀kan lẹ́ẹ̀kan láàrin pé ẹ tó èmi ní èmi làwọn olórí ikú wọn fi rẹ́rìn kó náà tó tún lọ lórí àìmọye bìsínà tí ó ṣẹlẹ̀ láyé látàrí gbogbo rọ́bìṣì yẹn. àbí ẹ̀rí nǹkan mẹ́rin tó torí de eléyìí bẹ́ẹ̀ kákìí sára. nígbà tí abùlànsì yìí ó jẹ́ ẹni tó ṣe ikú gba Islam ìyàwó rẹ̀ sẹ́yìn náà fèyí náà bí máa fún ṣùgbọ́n àkọọ́lẹ̀ fi hàn pa àwọn ọmọ yẹn wọ́n ti ti lọ ọlọ́ọ̀lọ́ ọmọ ikema tó ń bọ̀ báwọn àrọ́mọdọ́mọ alẹ́ bí wọ́n ọ̀pọ̀ tó bí èèyàn ṣe ń wò pé àwọn èèyàn ń pọ̀ gbọ́dọ̀ ń bẹ̀rù wọ́n sì ń bẹ̀ dòní sọ àwọn àrọ́mọdọ́mọ anábì ń bẹ wọ́n sì ń bẹ̀ dòní nítorí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam fi hàn wá pé mahdi yomina ahlul bayt mahdi ti ń bọ̀ nínú wa ni àwa ará rí ànábì sallallahu alaihi ó ti sọ ismuhu kasmi wasmu abihi kasmi ẹ̀dẹ̀. ó kọ rẹ̀ bí mi ó bàbá rẹ̀ bí ó bàbá mi sọlá àlùsùnà ti sọ pé màdí yẹn jẹ ọmọ Abdullah àbíkọ́ Ahmed ọmọ Abdullah sọ̀bẹ́ẹ̀ màdí òdodo táwọn retí màdí yóò sì wá àwọn ibn ali fatima. bẹ́ntì nàbí sallallahu alayhi wa sallam. tó torí ẹ̀ ibẹ̀ ni màdí òdodo tó wa yàtọ̀ sáwọn ṣí ọ̀rọ̀ òkúrọ̀ lásán àwọn èèyàn lásán lásán rádaràdà àwọn sọ pé màdí tàwọn ti rọ̀ ń bọ̀ lágbọn Al-Husaini ọ̀rọ̀ pé yé wa àti pípapá gan wọn ti fi ọkàn jábọ̀ ni ọlọ́dàbọ̀ lọ́dọ̀ yà rẹ̀ bí kẹ́ gbọ́mọ ọlọ́kọ́ wa jábọ̀ jíjábọ̀ tó jábọ̀ alẹ́ ká gbọ́mọ padà lọ́mọ bá kó kòtò wọn ló kó kótó làbá rí mọ́ kótó yẹn ń bẹ́ẹ̀ lù kàn wọ́n ń pè ní Samurra ní al-Iraq àwọn ṣíà yẹn lọ́dọọdún wọ́n mọ̀ wọ́ lọ́bẹ̀ in hundreds of thousands wọ́n làwọn ṣe hajj lọ sí Iraq sẹ́yìn gbọ́ pé káàbà kan bẹ ní Iraq bẹ́ẹ̀ lánàá lánàá bá ti ń bẹ orí máa ń dàrú so wọ́n mọ̀ wọ́ lọ sí Iraq in hundreds of thousands tọ́mọ adébẹ̀ yẹn wọ́n lọ sẹ́nu kòtò yẹn tí wọ́n ní bẹ ní sàmúrà kòtò rọ̀nù wọ́n máa sunkún wọn máa lórí láago ọlọ́run tó tètè jáde ọlọ́run tètè jáde ọlọ́run tètè jáde ọlọ́run tètè jáde tí òsì jáde náà ní one thousand one thousand two hundred and something àbí three hundred and something years ah ó sì yẹ kó jáde kí ló mú mẹ́lẹ̀ ẹ subhanallah bẹ́ẹ̀ lánàá tó bá ti tẹ́ wù ọ̀yàn èyí ríran torí ẹ̀ àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam wọn bẹ̀. wọ́n ní sẹ́ni tó máa pera rẹ̀ lára ilé ànábì sallallahu alaihi wasallam sẹ́yìn kájà yẹn àní ìgbà yẹn nítorí pé àwọn èèyàn ọ̀yẹ́ kẹ́lẹ́ kọkàn sáwọn lórí ibi tó máa sọ fún àwọn tiwa nítorí pé lọ́dọ̀ àwọn àlùsùn náà ìjọba jíjá ara ilé ànábì kí wọ́n sọ sọ ọ́ ọjọ́ múra síra tó dé ṣòkòtò ẹ kó lè torí man batta'a bihi 'amaluhu lam yusri' bihi nasabuhu anybody àdìsá anábì ni ẹ tí sẹ́yìn rẹ bá sọ ọ́ dèrò ẹ̀yìn fámìlì ẹ̀ tó ti jáde kò ní sọ dára wájú ọmọ wa rẹ anábì sọ fún ọmọ tó bínú gan salini min mali ma shi'ti la ughni 'anki min Allahi shay'a nítorí bá fẹ́ nínú owó mi tètè béèrè lónìí mi ní kankan tí mo fi lè gbọ́ lẹ̀ lọ́dọ̀ lọ. so àwọn ọ̀rọ̀ kan wá wà láfíríkà tí wàá mi àwọn èèyàn dúdú bíi tiwa yìí especially lágbo àwọn ilẹ̀ haúsá mẹ́ ẹnìkan kan yọjú yóò pe sẹ̀rífì lọ sẹ̀rífì pe sẹ̀rífì pé àwọn ará ilé ànábì ń lọ so ní Saudi yẹn ẹni tó bá jẹ́ pé family ànábì ni wọ́n mọra wọn sí so àwọn kan ní asherif asherif yọọ ma jẹ́ bíi Muhammad ibn Ahmad al so àwọn eléyẹn ó kọ́ tó ń sọmọ dáhùn tó má sì bí léèrè yóò sọ bàbá tó bí bàbá wọn tó bí bàbá wọn tó bí bàbá wọn tó bí bàbá wọn tó bí bàbá wọn tó fi dọ́dọ̀ bọ́yá al ni bọ́yá al wọn sọ so bàbá tó ráwọn èèyàn kan nínú àwọn adúdú yìí àwọn náà lára alẹ́ ànábì làwọn àníjà àwọn èèyàn àníjà àwọn èèyàn bíkọ́ sólè jẹ́ pé náà wọ́n mari mari mari mari mari mari wọ́n fi fẹ́ yà dúdú àbí èyí wa ẹ̀yà dúdú yẹn náà funfun ọmọ tán bí ó funfun dúdú so ńgbà tẹ ó funfun dúdú fẹ́ dúdú sá so ọmọ tán bí òun náà kúkú fẹ́ dúdú so dúdú wa padà ní dúdú ọ̀họ̀họ̀ kò sóró eléyìí àlè jiyàn but ibi tá à ń lọ ni pé àwọn tó bá ti pera wọn ṣẹ̀rí fi hàn wọ́n máa lo tíríkì kan ipe náà lè ju àwọn. àwọn yẹn náà ti bá wọn mọ pé ilé ìjó sẹ̀rífi ọ̀dájú pé tẹ́ bá dáná dá kódà bó jẹ́ káńdù yóò jù rẹ̀ pé kí ni ẹni tí mi bá jó ọ̀daràn nìyẹn náà ọ̀daràn nìyẹn ẹni tó yẹ kó jẹ́ ń àbí wa àwọn ló lè sọ pé láti ṣe kí ni ìjọ bàtà fi púrúfù pé ara lé ànábì ni pé náà ìjọ ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ ni

kó alára alẹ́ àná ṣe sọnù tó wá dé pípẹ́ nínú àwọn ọ̀pọ̀ ọlọ́lọ́ sọnù. ẹsẹ̀ káwọn ilé wọn dákẹ́ ariwo tó ń parọ́ káyé ẹlẹ́yin jẹ́ bó ti ṣe jẹ́ dàrí. akramakumullah tọ́ Abul Aas nìyẹn wọ́n kì í lọ́wọ́ àbáyé. ìgbà wa tó tẹ̀lé lẹ́yìn. òun náà bí irú tẹ́lá kọ̀ọ̀kan ni ṣùgbọ́n yàtọ̀ ń bẹ́ẹ̀ nù dájọ́ tó mú wa. Amr ibn amúnbùn ibùn ṣùáì ó máa ń gbọ́rọ̀ wá látọ̀dọ̀ bàbá rẹ̀ ṣùáì bàbá rẹ̀ náà máa ń gbọ́ látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ tani bàbá bàbá rẹ̀ ibi táwọn olùmọ̀ ti ṣe yàpẹ́ ni ṣé bàbá bàbá rẹ̀ ni abdullah ibùn amr ibùn al àbí èso àwọn kan sọ pé òun ni bàbá bàbá rẹ̀ so ẹgbàá wáyé pẹ̀lú chain of authority. عمرو بن شعيب عن عبيد عن جده وفقنا nínú ilmu hadith so ètò padà fẹsẹ̀ yín lẹ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́ni pé hadith tó bá ti wá látọ̀dọ̀ amr ibn shu'aib an abiyi an jaddi sanadu rẹ̀ mọ́ hasan yẹn ni pé bí o tiẹ̀ jẹ́ sahih wọ́n pè ní kíni hadithun hasan ó wá gbé gbàwá yìí wá. ولا النبي صلى الله عليه وسلم رد ابنته زينب على أبي العاص بن الربيع بنكاح جديد níṣẹ́ la nábì dá ọmọ rẹ̀ yẹn padà sọ́dọ̀ Na rẹ̀ pẹ̀lú igi tuntun sẹ́yìn kó ti takuta lápò lálákọ̀ sọ fún ànábì dá padà sọ́dọ̀ ọkọ rẹ̀ sọ pé ó ti ṣe déédéé ọ̀rọ̀ táwọn olùmọ̀ tó pọ̀ yẹn sọ pé tóbìnrin bá ti lè parí ìdá rẹ̀ lẹ́yìn tó gba islam tọkọ rẹ̀ ọba fi lè gba islam kó tó parí ìdá rẹ̀ a jẹ́ pé ìyẹn ti di àtúnkún ọ̀bẹ dàtúnṣe ọ̀dà tuntun ọ̀dà túnṣe náà la rí àdéjì. ṣùgbọ́n títí alákọ̀ọ́kọ́ fi hàn wá pé ìgbà tó ṣe wípé obìnrin tá a lọ́gba ìsìláàmù yẹn ọ̀lọ́kọ̀ míì àṣekítọ́kọ rẹ̀ bá gba ìsìláàmù nígbàkígbà tóbìnrin yẹn bá sì ń fẹ́ lórí kò tí ì lọ́kọ míì ajẹ́kọ́kọ rẹ̀ náà. ìjẹ́tẹ́lẹ̀ ìbárí báwọn wọn á sọ pé ẹgbà wáyé ńgbà tó ti takò ẹgbà wọ́ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ báwo láti wá sí wọn ni alimami Tirmidhi Abu Isa wọn sọ pé hadith ibn Abbas àdìsí alákọ̀ọ́kọ́ tá a wé wípé ń ṣe lànà fi dá padà sọ́dọ̀ ọkọ rẹ̀ láì tún yìgì sùn àjẹwọ́dù ìsìnàì ọ̀nà tó ń gbà wá òun ló gún régé ju eléyìí lọ. tàbá wá ládìsí méjì méjèèjì gún ṣùgbọ́n ọ̀nà tó kàn gbà wá ó mú gún régé kejì lọ lọ́la fún lọ́la eléyìí tó gún régé kejì lọ torí ń bẹ nínú ọ̀nà kan tá a fi máa fún ìdájọ́ kan tó wá náà àdéhùn kan lágbára lórí ìdájọ́ mi tó wá náà àdéhùn mi méjèèjì lọ fẹsẹ̀ nílẹ̀ ṣùgbọ́n ọ̀nà tó lè gbà fẹsẹ̀ nílẹ̀ lágbára ju tẹ́lẹ̀ yìí lọ bí gádìdì kan wá náà Bukhari àti Muslim kọ́tọ́ka sí ìdájọ́ fómi ọwọ́ wa nínú Ibn Majah àbí Tirmidhi Abu Dawud tọ́wọ́ àtàkùn eléyìí nínú àwọn kẹta fi fún eléyìí ní agbára lórí eléyìí onáà ní bá sọ pé àdìsí sí eléyìí nínú àwọn hadith tí Bukhari àti Muslim gbà wá ẹnu wọn sì ti kò nínú ilmu mustalah wípé asahul asanid sábàbẹ́tò ní tí Bukhari àti Muslim gbà wá á fi lágbára lórí tí Bukhari dágbà wá lọ ní tí Bukhari dágbà wá lórí tí Muslim dágbà wá lọ ohun Muslim dágbà wá á lórí tẹlómi gbà wá lọ ìjọbàtì gbà wá lórí mẹtẹmú Bukhari àti Muslim tó ti ké Bukhari àti Muslim kọ́ ló gbà wá á tún fún lágbára lórí tẹlumi gbà wá lọ lórí mẹtẹmú ẹlòmíì tó tó wá pàǹtí àbúdá àwùjọ bá gbà wá abẹ́nìkan àbíkẹ́ni so nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ìgbà tó jẹ́ pé ọ̀nà tí àdídì kan àbá tó ní tún yìí so tọ́gbà wá lágbára ju eléyìí lọ òun láǹfún lágbára lórí eléyìí àbúrò ìsá ní sọ báyẹn o tí àbúrò nínú súnánù rẹ̀ ó máa ń sọ gbogbo orú ọ̀rọ̀ báyìí torí ẹ̀ ẹ̀ lè ka kúkú ká mọ̀ wọ́pọ̀ àmàlẹ̀ kí málìkù tó máa sọ̀rọ̀ fíkì o ńgbà tó bá má di sí wa ọ̀rọ̀ kí wọ́n lè léyìí àdìsí náà ni ẹ máa gbọ́ tó bá àdìsí lásán ọ̀rọ̀ david wàlẹ̀ amalu ajiwadu alẹ́ àdìsí amr ṣùgbọ́n iṣẹ́ táwọn òun náà ni àdìsí Amr ibn Shu'ayb olólágbàdù láti ti ṣiṣẹ́ ipe tóbìnrin bá gba Islam tọkọ rẹ̀ ò tí ì gba Islam tí ìdá obìnrin sì ti tán àti ipe tọkọ ọba tún fẹ́ padà yóò fẹ́ pẹ̀lú igi tuntun ni sọ̀rọ̀ fífi lélẹ̀ àbádé ọ̀rọ̀ hadithi yálẹ̀ ń bú Imam Malik sí ipe Muwatta rẹ̀ ìdí táwọn òfin gbé síwájúwájú òun pé bó tilẹ̀ jẹ́ pé olùmọ̀ọ́ni ó síwájú gbogbo àwọn Bukhari ó síwájú gbogbo àwọn Muslim àfa àfa àfa àfa àfa gbogbo àwọn eléyàn ni àmọ́ nígbà tó ṣe pé mo wọ́n kà yéésù àdéhìsì lásán ló kó sínú ó tún kó fíkì òun mo rò pé mathematics lélẹ́yìn lòkè ṣe nǹkan wò nǹkan wò pọ̀ nǹkan wò pọ̀ ẹ lẹ́yìn lẹ́nu tọ́ níta ló ń bí ni pé àdéhìsì yìí ṣe déédéé táwọn olùmọ̀tọ́ pọ̀ sọ. ṣùgbọ́n a ti sọ pé hadith ibn Abbas òun náà nídàánù á fi ṣiṣẹ́ lórí pé lópin ìgbà tóbìnrin ọba lọ́kọ mí nǹkan ọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ náà lọ́kọ rẹ̀ tọkọ bá gba al-Islam àpẹjù bẹ́ẹ̀ lọ ní ìjọba. hadith tó wá tẹ̀lé lẹ́yìn Abdullahi ibn Abbas radiyallahu anhuma náà ló tún gbà wá ó ní aslamat imra'atun fatazawwajat obìnrin kan gba Islam lọ́ba tó bá sọ bẹ́ẹ̀ fẹ́yìn kílẹ̀ wò lọ́ba lọ́kọ̀ míì adẹ́kùn ti lọ́kọ̀ kan tẹlẹ ọkọ tó ní tẹlẹ yẹn kò sàdédé lọ lọ́kọ̀ míì lẹyìn rẹ àfi lẹ́yìn ìgbà tó parí ẹ̀dá rẹ̀ torí ní fíkì gbogbo tó ti síwájú kìsì ẹsì sọ pé tó bá ti gba islam ká gba islam kí ló ṣe wàá ṣe ìdà obìnrin yẹn sì wà nínú ìdà ọkọ rẹ̀ ọgbà islam obìnrin wa parí ìdà rẹ̀ ọkọ wa ṣẹ̀ṣẹ̀ wá gba islam lẹ́yìn tóbìnrin ti lọ́kọ mi lẹ́yìn tóbìnrin ti ní ọkọ mi tó fajaa zawjuha. ọkọ rẹ̀ bá dé wọn sọ pé sọ oṣù al torí pé òfin fi ya Rasulullah onírà nàbì inni kuntu aslamtu èmi náà ti gba islam tó wa alimat li islam ó sì pé mo ti gba islam adékè ń gbà wo islam islam kóbìnrin ó tó parí obìnrin yẹn sì pé ó ti gba islam sáà kóbìnrin burú bàjẹ́ Ah, tọ́ba fẹ́ yàwó adamu so because nítòbìnrin ọba fẹ́ ọmọ bó ṣe lè fabricate pé ó ń kúkú bọ́ bẹ́ẹ̀ náà rí nàìjíríà mi àwọn ilé ẹjọ́ yẹyẹ wọn tán dálẹ̀ tọ́ba dájọ́ kan pé ẹ gbọ́dọ̀ fẹ́ tọ́ba ẹ̀ wọ ẹni tí wọ́n bá wí lọ́sọ̀ tó àwọn oríwèé kóòtù abẹ́ẹ̀kẹ́tì ẹ̀ wọ́n lè rí owó orí o ìkọ́sọ̀ tó bá rí ìwé mi ò fi mú o ah, nísìnyí obìnrin yẹn ó ti mọ̀ kọ́kọ́ ti gba ìsàn kó tó di kọ́ parí ìdá rẹ̀ ọwọ́ àfi gbígbọ́ sàláì ó fi mímọ̀ sàláì <laughs> yọ mọ̀ pé nìkan gba ìsàn jẹ́jẹ́jẹ́jẹ́ mi mo tó tọ́ ọkùnrin wa jà wa alimat bi islam ó ti mọ̀ pé mo gba islam ìyẹn ní kọ́kọ́ ti ránṣẹ́ sí èmi náà ti di mùsùlùmí o àdúpẹ́ o síbẹ̀síbẹ̀. sẹ́wọ̀n kóbìnrin máa wò pé ibi tó ń wá yóò gbé òun ètò ìwọ̀n tó dábò mí wò ẹ̀ sì fi hàn háyà lé jọ́ mọ̀ pé káì ilé yóò gbé ètò ìwọ̀n tó gbàgbọ́ mí wò bẹ́ẹ̀ làwọn obìnrin máa wò láìfọ̀ irú ẹ̀ ní obìnrin àwọn náà ní rọ pé láti ìjọ tí mo ti fẹ́ mi débi. bàbá màkìn bàbá màdáadáa ni ẹ ẹ fọ́ ṣé wọ́n kò kù sí ọlọ́run tí wọ́n fi mú ọ lọ́dún so therefore ẹ káàbọ̀ mo rò pé yé wa ha àmọ́ obìnrin tó bá ti wá rí chance kan báyọ̀ ẹ̀jẹ̀ tó lọ dábì kí n dábò mi ó ti mọ pọ́pọ́ yẹn ti gba Islam ó yà ṣe ìgbà tó wọn ọlọ́ọ̀lọ́kọ̀ mi. فانتزعها رسول الله صلى الله عليه وسلم من زوجها الآخر النبي واتعبه تدعو قصته فردها إلى زوجها الأول ọ̀dà padà sọdọ ọkọ̀ alákọ̀ọ́kọ́ eléyìí tó túmọ̀ sí pé tí obìnrin tó gba islam tó sì ń bẹ nínú idda ọkọ rẹ̀ fi gba islam adé pé ìyàwó ọkọ rẹ̀ náà ni àmọ́ báwo ni tó bá ti kú ti parí rẹ̀ gẹ́gẹ́ bí alákọ̀ọ́kọ́ ta kà lónìí ẹ̀yìn rẹ̀ wà náà gba islam ó sì fi tóbi ní létí. ṣùgbọ́n obìnrin ti lọ́kọ mi ṣé wọ́n sì dàgbà náà mi ò ní dàgbà wọ́n dàgbà adẹ́pẹ́ mà tuntun lélẹ́yìn náà wípé kọ́ba àlọ́kọ mi wọ́n tún dàgbà fọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ kí sáwọn pé àdìsí alákọ̀ọ́kọ́ a sọ pé ìyàwó ọkọ rẹ̀ náà sì ni lópin ìgbà tí ọba tí lọ́kọ mi lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù àwọn sọ pé kò tí parí ẹ̀dà rẹ̀ tọkọ fi gba Islam ọkọ sì fi tó létí lórí àgbọ́yé Al-Imam Ibn Qayyim ó túmọ̀ sí pé kọ̀ọ̀bá àti parí ìdá rẹ̀ tọkọ rẹ̀ bá sì gba ìsìlámù ìyàwó ọkọ rẹ̀ náà ni ìyàní pé ìyàwó ọkọ rẹ̀ náà ni ó sì máa jẹ́ láéláé lẹ́yìn fàdáàlì tọkọ bá wá gba ìsìlámù láàyè tiẹ̀ mọ́ ńkọ́ ṣé bò wọ́n sì gán kalẹ̀ nù. tọ ètò ọdọgba dùnbí ni ká sọ pé ní ìgbà tóbìnrin bá ti lè lọ́kọ lẹ́yìn ìgbà tó ti parí ìdá rẹ̀ kọ́kọ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ gbàgbé bíkọ́sì àlè má fa àwọn èèyàn experiment obìnrin àìpé torí pé ọkọ náà tún gba islam ó sì tún ti gbọ́dọ̀ eléyìí fún bíi oṣù mẹ́ta mẹ́rin ẹtù ní kọ padà sọ́dọ̀ ọkọ kan sẹ́yìn lè gbarú ẹ sẹmọ kó dìpẹǹd lórí kọkọ náà lè gbarú ẹ ni o sẹ́yìn lè gbarú ẹ ẹ ìyàwó yín ó ti wá lọ àbí òye yín láti mọ òkú bóyá tó súnmọ́ bí bóyá tó súnmọ́ ẹni pé ìyàwó yẹn ò tí ì lọ sílé ọkọ àbí òye wa bẹ́ẹ̀ tó súnmọ́ ẹni kọ́ sọ pé ọ̀tún la òkú wa sòkò ajẹ́ kó ní lọ́kọ́ tètè lọ tètè lọ rẹ̀ pé àwọn tó bá bẹ́ẹ̀ wà lọ́dọ̀ eléyìí náà ọkọ̀ súnmọ́ ó ìgbà tí ọba tó ṣe nǹkan oṣù ẹyọ kan tí ó mú pé inú rẹ̀ tún mọ́ àmọ́ ẹ̀mí ọkọ̀ abẹ́mi ti á. ẹ̀wọ̀n pé ìyàwó yín ó tún ti gba bí ó tún ya bí tó á padà wọn subhana ẹsẹ̀ bó ti ṣe jẹ́ alákó làhál anábì dájọba tọ́ ilé ìjọba torí ẹ ọdún wa àwọn obìnrin kan ya ojú wọn dáadáa kó tó lọ́kọ orí kẹ́ńtọ́ fẹ́fẹ́ ó wọ̀ orí gbogbo àwọn ìdájọ́ yìí náà tí wọn bá ń wò ní wọn rí kékeré ṣeré o kékeré rárá ẹni tó fẹ́ náà sọ pé tó bá yẹ pé nǹkan bá ṣẹlẹ̀ tó o tún padà sọ́dọ̀ rẹ̀ náà ni ọ padà sọ́dọ̀ rẹ̀ má tàn ra rẹ̀ jẹ so ibi tó o dé o náà ló dé tó hmm. o yàtọ̀ sí kọ́kọ́kọ́ afẹnufẹ́tọ̀ kó lòun ọ̀fẹ́ ọmọ àbí wọn náà lọ́lọ́ sọ kó lòrò tó lóòsì má eléyìí lọ́lọ́kọ̀ mí nà sí wàhálà mi sí wàhálà mi eléyìí jẹ́ bó ti jẹ́ mẹ́ kí ló àkọ́rọ́ mi kọ́ mu eléyìí jẹ́ bí táà tó sùn lónìí ọlọ́wọ́n bá là ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kọ́kọ́ ní kálukú àmásì ọlọ́run ràn wá lọ ní kọ̀kọ̀ àti ní gbangba kó túnlé ọ̀dẹ̀ àti ọ̀nà ní kálukú wa kó tún sí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك tó bá níbi èrè kàkóso. ẹsọ ní ọkàn àkọ́kọ́ nǹkan ká ti ṣẹlẹ̀ tó di agbára tiẹ̀ gan lọ ìbójú rẹ ọkọ tó fi sọ pé náà sọ̀rọ̀ níyàwó fẹfẹ. so bàbá tó jẹ́ nasrani yà oh, ni bàbá rẹ̀ náà nasrani ìlànà tó bá fi máa so igi lọ́dọ̀ wọn náà ló fi fẹ́ kò ní ìdínkù ní ọ̀sẹ̀ tẹ̀ fún ọ létò òfin ọlọ́ọ̀nà ìgbà ọ̀rọ̀ ti rí nasrani àtọ́sọ pé tó wù ọrùn ọ̀rọ̀ nà etí wọn lè ọlọ́wọ́ nítorí pé wọn ní ja'ala Allahu lil-kafirina 'ala al-mu'minina sabila ọlọ́run fààyè lẹ́kùn káfíìrì láti jẹ gàba lórí mùsùlùmí àbí ẹ̀yẹ wa ọmọ nasarani àní nasarani bàbá rẹ kò sí lọ́wọ́ tiẹ̀ wọ́n á sọ pé sọ́ọ̀sì lẹ́ lọ ọlọ́run ọlọ́ wọ́n máa tẹ̀tẹ̀ bẹ̀bẹ̀ ní tiẹ̀ náà láti jẹ́ pé sọ́ọ̀sì ìjọ so ẹ ẹjọ tó bá ṣe bẹ́ẹ̀ ẹjọ àwọn olùsọ̀rọ̀ bá mẹ́tẹ̀ lórúkọ jésù ẹ sì máa tàmí ẹ dákun ìfọ̀ ní sàmú ọjọ́ ẹ bó ti ṣe jẹ́ ní ọjà náà àrí. wọ́n fẹ́ pé ìdílé ìdílé àwọn ìyàwó fún oníkẹ́lẹ̀ kó sáà àyà ètò ìrọ̀rọ̀ kókó kò sílẹ̀ ní sàǹdé ìgbìyànjú síbẹ̀ tóbi tó fi wọ́n fẹ́ ìgbìyànjú tó fi wọ́n fẹ́ ìgbìyànjú ọ̀rọ̀ sí i nínú wàhálà àwọn tó wà ó fi ó kọ̀ ní sílẹ̀ lẹ́tọ̀ kí ni kí ìlú. oníkọsílẹ̀ ó sì kọsílẹ̀ ńlá tó ti kú ọ̀rọ̀ àwọn sùn oníkọlẹ̀ rárá tó bá sùn yóò padà farabalẹ̀ mo kó yé wa Islam ò gbà fóbìnrin tó tọrọ pé kọ́kọ́ kàn sílẹ̀ láì kò ní sábà gidigidi nítorí pé obìnrin tó bá tọrọ bẹ́ẹ̀ pé kọ́kọ́ kùn sílẹ̀ láì ní sábà gidigidi anábìnrin kò ní gbóòórùn àjà tèyí lèyìn ẹsẹ sábà gbà gómìnà sọ pé kọ́n sílẹ̀ kó lè fẹ́ lòmù ẹsẹ sábà gbà òun náà lọ́nà tó lè gbà tí ò bá fẹ́ jẹ́ ìyàwó kó ṣe kólọ̀ tó bá ìfẹ́ ṣe kólọ̀ kágbé two thousand ni wọ́n èsì pé dandan two thousand ni ó kò fún ọ wọ́n lè tọrọ sọ fẹ́ rárá rẹ̀ padà sẹ́wọ̀n kó fẹ́ ra freedom ara rẹ̀ wọ́n sọ pé two million ọ̀sán òfin ọlọ́wọ́n bá gbà pé ọlọ́run sọ pé fẹ́lá jùlọ àárẹ̀ yìí má kí ì má dẹ̀dẹ̀ kí ì má má tẹ́lẹ̀ yẹn ọjẹ́ mobham ẹni anything tóbìnrin bá fi rárá rẹ̀ ta ẹ̀yin wọn gbaná ẹ̀ nídìí láti máa bá ìyàwó yín dá márùn kẹfẹ́ fẹ́ ìyàwó yín so because kò sóbìnrin dábàá dámọ̀ràn tí ó gbà kẹfẹ́ yàwó so ẹ̀yin lẹ́kàn fẹ́ yàwó ẹ sì gbà fọlọ̀ wọn náà kí wọ́n ti kágbára rẹ̀ ní kátó lọ rọ́ọ̀lù ọmọ asálẹ̀ tó lẹ́yìn tẹ́kù tó kàlẹ́ kù. ṣé àdúrà tí wọ́n fẹ́ fẹ́ àgbè èso àwọn ebi àwọn tọ̀tọ̀ kálukú wọ́n fábùrù ilé ìfẹ́ dọ́kọ́ wa ilé ìfẹ́ nìkejì nìkejì. tẹ́ẹ̀mà gbẹ́jú kan náà tẹ́ẹ̀fì máa pààrọ̀ ìyàwó síra wọn àbí tó fi sì awo tẹ́ mú sísè á ọjọ́ bó ti ṣe. طب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب